orí ọ̀nà tó máa gbà ní ṣùwárí daily problem tí mo ní kí ọ̀n tó dé ibi táwọn yìí wọ́n máa ń gba access code kan and ilé tó lè gbọ́n how do you do that. IIP. Progress. Progress. IIP progress. bá ṣe ń gé àwọn arábí lọ bẹ́ẹ̀ náà tún bọ̀ ká. mi ò mọ ní tìtẹ́ bá ṣe mọ̀ pé mo ní health issue. then you bring me out come and serve my country when you know I'm not too sound for that. the most important thing we have to win this election. we won the election. Yeah, that's the language we won the election. <laughs> àwọn tẹ́jọ́ tàpọ̀ akàmọ̀ pé ẹdín lójijì wọ́n fàyín lọ lóyún àbáàdì ni. kí lè jọ tàpọ̀. ó gbogbo gbogbo tó ń jọ. miss mrs akinyera tó break yẹn ó rí lè cause traffic gan. ṣé èèyàn bá rẹ̀ nìkan tí ò fẹ́ kéèyàn jẹun pẹ́ tó fẹ́ yọwọ́ ẹni yẹn kúrò nínú àwòkúlò yẹ kéèyàn ṣe fún. a máa yọwọ́ tiẹ̀ kúrò náà ni. bọ̀bọ̀ journalist tí ó bẹ̀rẹ̀ sí ní kọ rubbish lórí pàtì before next tomorrow. como vaya a colaborar.